kí lecture ní ìdálé lórí ó dá lórí um, basic things everybody ti ń expect lẹ́yìn tí a ti understand báwo ni board ṣe ń ṣiṣẹ́ completely and the next thing nísìnyí kò ju ká wá mú body trace láti bẹ̀rẹ̀ gangan pé báwo ni body ṣe ń ṣiṣẹ́ and tá bá máa ṣe ìyẹn first matter fàyàn pé engineer tí ó bá understand the electronics language which is schematic ó kàn dára ẹ̀ láàmú board ni and again gan as far as me am concerned mi o mo mi o mo as engineer tó bá fi dìde mi o because abábẹ́ ni wonu ẹ̀sìn yìí ẹ̀ máa understand better àwọn kankan mi wà tí ó kọ̀ ṣe kò kọ̀ possible kéèyàn kọ́ guess right lórí ẹ̀ ni èèyàn kọ̀ tiẹ̀ lè guess ẹ̀ ni so èèyàn nígbà tí you understand báwo ló ṣe ń ṣiṣẹ́ gangan firstly kí n bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n gbé bọ́ọ̀dù wa kí ni a ní ìdásí kọ́kọ́ mọ̀ nípa bọ́ọ̀dù yẹn firstly a ní ìdásí kọ́kọ́ understand irú bọ́ọ̀dù tí a mú dání gẹ́gẹ́ bí mo ṣe ti sọ ẹ bá dẹ̀ rántí nínú àwọn classes tí mo ti ṣe sẹ́yìn mo sọ pé ọ̀rọ̀ motherboard ó dàbí um, <laughs> bí táwọn olólùfẹ́ máa ń tọrọ àwọn tó máa ní mo nífẹ̀ẹ́ láti irun orí débi dé kan náà ẹ̀sà blablabla ìyẹn means pé creation ara yẹn ó bẹ̀rẹ̀ láti irun orí ó dẹ̀ finalize sí ìkànnà ẹsẹ̀ which means iná tó ń power laptop náà ó bẹ̀rẹ̀ láti ibì kan ó dẹ̀ end sí ibì kan níbo ni ibi tí ó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí charging port ó bẹ̀rẹ̀ látòrí charging port a laptop ah, àwọn ọmọ ìtí ọmọ ọ̀sìn wà punishment ló máa fún mi ó bẹ̀rẹ̀ látòrí charging port ó dẹ̀ end sí connector tí a máa ń connect screen mọ́ lórí motherboard ibi tí ó end sí nìyẹn tá a bá ń sọ nípa ọ̀rọ̀ motherboard. Um, firstly kí la nígbà tí kọ́kọ́ understand nípa motherboard iná tí ó wà ní orí mother iná tó wà lórí charger tá a máa ń confam pé irú charger ló ń lò nineteen volt kíní kan bla bla bla fifteen uh, charger tó ń lò fifteen volt and anko iná tí ó wà lórí motherboard yẹn àríná tó wà lórí charger yẹn òun gangan ni ó fẹ́ circulate nínú yẹn off camera mi for now. iná yẹn gangan ló fẹ́ circulate nínú motherboard. tí mo bá di charger mú tó bá ní nineteen volts ní charger yìí mo dẹ̀ ń sọ̀rọ̀ pé bọ́ọ̀dù mi báwo ló ṣe ń circulate nǹkan tá à ń sọ ò ju wípé gbogbo iná tó fẹ́ circulate nínú motherboard yẹn orísun ẹ̀ àtẹnu charger ni so tí iná charger ti ń bá kí iná charger bọ board níbo ni màá kì í bọ̀ ojú ibi tí mo máa kì í òun lélẹ̀ ní ibi báyìí so for the sake of the class tí à ń ṣe máa máa mẹ́jẹ tá máa understand báwo ló ṣe jẹ́ gẹ́lẹ́. okay firstly kí ni mo ní ìdàtí mọ̀ ní ibi báyìí a máa ń pe kíní kan ní board print òun ló máa ń sọ location um, ló máa ń sọ location component lórí board àti schematic fún wa schematic board tí mo open yìí òun lélẹ̀ acer ni first thing kí ni mo ní ìdàtí mọ̀ nípa ẹ̀ then wá sí bíbá kí n explain few things mo ní àti understand board tí mo fẹ́ handle kí dẹ̀ ni bọ́ọ̀lù tí mo fẹ́ handle máa wo model ẹ̀ fún yín model ẹ̀ rèé ń bíbá yìí gbogbo board ló ní unique model tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ model ẹ̀ rèé ń bíbá yìí mo lè rotate ẹ̀ so oríṣiríṣi ni model wà ní orí board aláwọn company bíi Vrictron compa Inventec Foxconn lóríṣiríṣi bó ṣe wà nìyẹn tó ń ṣe motherboard but this particular one tí mo mú dání yìí firstly tí n bá ti ń wo symbol pé la ló bẹ̀rẹ̀ bọ́ọ̀dì yìí eléyìí ń tra láti sọ fún mi pé àwọn compa àwọn ló ṣe bọ́ọ̀dì ilé àwọn pè wọ́n ní compa. nọ́mbà yìí tó tẹ̀lé yìí òun ni nọ́mbà bọ́ọ̀dì yẹn yẹn kọ board number. and which other thing year tí wọ́n produce board yẹn òun leléyìí eléyìí obviously àti nǹkan tó kọ and this particular one òun wà fún revision board yẹn a máa ń lóríṣiríṣi revision bí ìgbà tó bá ṣe yɛnkɔ versions yi bọ̀ máa explain ẹ̀ ń sìn yìí bígbà tí èèyàn bá ehm, bígbà tó bá ń ṣe ìwé tó máa ní revision one revision two bla bla bla bẹ́ẹ̀ lọ̀rọ̀ revision ṣe rí ẹ lè download schematic kan náà gbà mí tó jẹ́ wípé tẹ bá máa fi download ẹ̀tọ́ ó yàtọ̀ díẹ̀díẹ̀ tẹ bá máa padà wá wò ẹ máa notice pé the same part number ní lóòótọ́ o but revision wọn yàtọ̀ ló jẹ́ kó fi yàtọ̀ díẹ̀díẹ̀ so which other thing again tí mo ní dàtí mọ̀ ń bí báyìí so for now nǹkan tí mo ní dàtí mọ̀ nípa section yìí òun mo ti highlight fún yín yẹn mo ti mọ company tí mò ń deal pẹ̀lú mo ti mọ àwọn tó ṣe bọ́ọ̀dù mi náà pẹ̀lú. tí n bá wá ní ìdàtí wá dọ́kúmẹ̀ntì bọ́ọ̀dù yìí online information tí mo lè fi wá òun leléyìí níbí báyìí la fifty eight ninety two p ó máa fún mi ní details laptop yẹn tó bá dẹ̀ nígbà tí download schematic àbí any document mo nídìí nípa laptop yẹn information tí mo lè fi get sí òun lélẹ̀ even though tí n bá nígbà tí download um, bios file online information tí mo need òun náà ni part number yìí kí la dẹ̀ máa ń pe gbogbo eléyìí a máa ń pè ní highlight ẹ̀ síbẹ̀. a máa ń pè ní part number nǹkan tá à ń pè gbogbo nǹkan tá à ń wọ yìí nìyẹn so the next thing now is kí n screenshot ẹ kí n dẹ̀ proceed sí next one ṣé n gẹ̀ẹ́tì ẹ̀ bí mo ṣe ń ṣàlàyé bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ sáà àǹgàgbìn. ok so kí ni next thing tí mo fẹ́ ṣe wọ́n gbé bọ́ọ̀dì wá fún pé kó tàn firstly i need àti kọ́kọ́ understand báwo ni bọ́ọ̀dì ṣe ń ṣiṣẹ́ because tí n bá máa fix nǹkankan àbí mo fẹ́ manipulate anything mo need àti kọ́kọ́ understand báwo ni kinní yẹn ṣe ń ṣiṣẹ́ tí n bá understand bó ṣe ń ṣiṣẹ́ tán then ma understand bí mo ṣe lè manipulate ẹ̀ kí n tó wọnú game repair yìí ọ̀rẹ́ mi kan ló ń kọ́kọ́ ṣe repair kí n tó wá wọnú ẹ̀ nígbà yẹn inú skul la wà mo ò tí mọ̀ ń pa repair rárá bọ̀ òun ló ń tún bọ́ọ̀dì ṣe so níjọ́ sunday lọ́jọ́ yẹn instrument tó tún bọ́ọ̀dì ṣe ó bàjẹ́ ìyẹn là ń pè ní píkà everybody máa wà familiar pẹ̀lú píkà náà píkà lélẹ́yìí píkà ilẹ̀ everybody wà familiar pẹ̀lú píkà so ìgbà tó bàjẹ́ báwo lè ṣe bàjẹ́ ó kán sí méjì skul tá a dẹ̀ wà kò sáǹfààní fún wa láti jáde so ó ti get fault nǹkan tó fẹ́ fix but problem tó wà níbẹ̀ ni pé tó bá lo blower píkà to ma fi mu component yẹn kó londa temperature to fẹ́ ti yọ nǹkan yẹn ló kù tó fi mu. ẹnà pé without this píkà kò rọrùn kéèyàn mu component jáde kí ni mo dẹ̀ ṣe kí ni ẹ disturb ẹ̀ gan throughout that day tí orí kankan ṣe tó kọ̀ tiẹ̀ ń ṣe bálabàlá nu school wọ́n á ní kí ni problem ẹ̀ mi ìmọ̀ nípa repair lóòótọ́ kí ni problem ẹ̀ ó ní kíní ló bàjẹ́ pé nǹkan tó fẹ́ fi ṣe lélẹ́yìn kí ni mo dẹ̀ ṣe mo béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe ń ṣiṣẹ́ ó dẹ̀ sọ fún mi pé tóun bá ti gbé blower sí òun máa fi òun lè òun máa fi select nígbà ó máa ṣe bí ọwọ́ kí ni mo dẹ̀ ṣe ibà ló ti là lẹ́yìn bíbà yìí ló ti là jáde tó fi pín sí méjì kí ni mo dẹ̀ ṣe mo dẹ̀ fi ìgbálẹ̀ sí àárín méjì yìí mo fi ìgbálẹ̀ sí àárín méjì mo dẹ̀ fi rubber band band ẹ̀ kí ni essence ìgbálẹ̀ tí mo fi sí yẹn mo fi ìgbálẹ̀ sí sódà tó máa ma spring out báyìí kó máa open tí màá fi ìgbálẹ̀ sí ó kọ̀ máa padé báyìí kò ní padà fúnra rẹ̀ so lẹ́yìn tí mo fi rubber band band ẹ̀ automatically ó open ó dẹ̀ ń ṣí inú ẹ̀ dùn gan lọ́jọ́ yẹn but kí ni point mi fẹ́ fàyọ nínú lecture kékeré tí mo give kò ju wípé tí n bá fẹ́ manipulate anything first important thing mo need àti understand báwo ló ṣe ń ṣiṣẹ́ clearly then tí n bá fẹ́ manipulate ẹ̀ kò sọ náà tí mi ò lè gbígbà in fact in this game of repair everybody ló ní IQ tiẹ̀ tó lè gbé tó lè gbé brain kalẹ̀ but the point is kó tó lè manipulate o need àti understand ẹ̀ then o lè gbé anything kalẹ̀ lórí ẹ̀ pé okay tó bá níwèé máa ṣe ìjẹ manipulate ẹ báyìí tẹ́ni tó kọ ẹ gan-an ní irú ọkàn lọ́bẹ̀ so that's just the secret of the game you need to understand how it work first then wàá máa manipulate bó ṣe wọ̀n ẹ́ ìyẹn dúró bẹ́ẹ̀ láàrin yẹn so kí ni ká padà sí class tí mò ń treat lọ then cancel video yìí okay mo ti sọ pé a need àti understand board báwo dẹ̀ la ṣe lè get information lórí board ti àdìmú àti sọ yẹn so the next thing now is tẹ́ bá wo board tí mo open bí báyìí òun lélẹ̀ fifty seven forty forty one tí n bá padà sọ́dá sàyè. zuma zuma zuma madam kí n má waste time lórí yẹn but the simple point is bẹ́ẹ̀ ṣe máa dá bọ́ọ̀dù yín tẹ́fẹ́ ṣí mọ̀ òun nìyẹn so kí ni next thing sìn yìí number one thing tí mo need àti understand báwo ni iná ṣe rìn lórí bọ́ọ̀dù yìí firstly tí n bá kí charger bọ bọ́ọ̀dù automatically charger connector mi adapter connector mi òun leléyìí the basic connector ta ní kò ju positive and negative kò ju bẹ́ẹ̀ lọ a máa ní positive and negative lẹ́gbẹ̀ẹ́ kan that is to make it simple yẹ kí n ṣí document eléyìí náà firstly kini location I was talking about location Kini location yìí a ní pjp one tí n bá type pjp one yẹn síbí báyìí ó máa gbé mi lọ sí pjp1 ó máa gbé mi lọ sí charging port system yìí tẹ bá dẹ̀ wo dáadáa ń bì báyìí charging port ẹ̀ náà ló gbé mi wáyé ìrọ̀lẹ́ mẹ́jẹ báyìí àbí kí n ok náà kó fẹ́ báyìí pjp1 tí mo type nísìn òun dà lórí bọ́ọ̀dì yìí tẹ bá wo bíbá yìí this is pjp1 ibi tí ẹ bá ti rí dot nínú component ibi tí ẹ bá ti rí dot ibẹ̀ ni first pin component yẹn eléyìí ó ti signify pin one fún mi pé ibi báyìí ni ó ti bẹ̀rẹ̀ and pin mélòó ni mò ń wo mò ń wo one two three and four ẹ wá wọ́ndà pé báwo ni méjì yìí náà tún ṣe wá òkè kí n tó sọ yẹn ẹ jẹ́ kí n mẹ́jẹ náà níbí báyìí náà this is one two three and four ẹ̀rọ àwòpọ̀ ó kù wáyà méjì báwo ni méjì ṣe jẹ́ àwọn ni àwọn páàdì tó máa ń wà ní ẹ̀gbẹ́ yìí so normally ground ni wọ́n. so kò jẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ pin yẹn kí wọ́n á carefully treat pin yẹn àwọn pins yẹn carefully ẹ jẹ́ kí n mẹ́jà àwọn kọ́lọ̀ yìí náà. mo ní a ní pin ilé one ilé máa serve as one ilé máa serve as two then méjì tó kù máa jẹ́ three and four three and four so táwọn tẹgbẹgbẹ tí wọ́n kọ yìí ground g and d another ground g and d òun ló bí additional two signals ten rí so tẹ bá wo bíbá yìí pin one and two tẹ bá wo line yìí pin one and two ó ń sọ fún mi wípé kí ni má jẹ́ ìyà sórí ẹ̀ torí tẹ bá ń dà ti wò tẹ bá wo line yìí nǹkan tó ń sọ fún mi bíbá yóò ju wípé bíbá yìí wọ́n wà connected connected sí kí ni ó wà connected sí pin number two òun ló fi ní dọ́ọ̀tì yìí ìtumọ̀ dọ́ọ̀tì yìí nìyẹn basically tí a bá ń um, gbogbo àwọn látẹ̀ ń wò yìí wáyà ni wọ́n gbogbo ìlà tẹ̀ ń wòye lórí screen nínú schematic wọ́n ń try àti sọ fún wa pé wáyà ni ibi tí a bá ti rí wáyà méjì tí a bá ti rí wáyà méjì tó cross change color. tá a bá rí wáyà méjì báyìí tí wọ́n kọjá lára lára wọn lára each other tẹ́ bá notice ń báyìí mo ò dọ̀tí bí báyìí eléyìí ń try àti sọ fún mi pé this wire a lájọ́ kí wire a leléyìí eléyìí jẹ́ wire b wọ́n dà sọ fún mi pé àwọn eléyìí wọn ò wà connected kí ló dé tí wọ́n fi wà connected torí wọn ò ní dọ́ọ̀tì báyìí láàárín which means pé kò mí pé wọ́n lọ́ wọn pọ̀ so kí n cancel yẹn tí n bá tún wá rí another wire báyìí táwa ní dot ń bí báyìí tó tó ti tick bí something like this ìyẹn mìíràn pé kí ni ó mìíràn pé èyí báyìí wà connected. nǹkan tí wáyà ilé ń sọ fún wa this is wáyà A and wáyà B. wọ́n wà connected so ṣé ọ̀rọ̀ láàrin wáyà yẹn ti yé wa báyìí Take connect. okay so nixon firstly a ti mọ̀ ní ìsìn gbàdá ti understand wáyà yìí pé uh, pin number pin number three four àti ground méjèèjì yìí a jẹ́ pé gbogbo wọn ṣe kí ni gbogbo wọn wà connected papọ̀ based on this connected ẹ̀m and kí dẹ̀ ni symbol yìí ń sọ fún mi symbol yóò sọ ọkàn fún mi ju wípé ground pin mi nǹkan tí symbol yìí sọ fún mi nìyẹn which means this is my negative and this is my positive. ṣóyé next thing is. oúnjẹ oúnjẹ. then fi positive mi see by doing mi fẹ́ analyse small thing bí ibàyí and this is my positive. Taba a bá ground symbol ground rèé ìgbà míì náà wà wọ́n máa fa symbol ground báyìí wọ́n máa fa symbol ground báyìí. ẹ ti rí so méjèèjì náà tẹ bá sì wò ó sì fẹ́ra wọn ground lòun náà. so káwá wo pin eléyìí dáadáa mi fẹ́ zoom picture out but tẹ bá lè zoom out lọ́dọ̀ yín ẹ máa rí clearly pin number one and two that is pin number one two yìí let me let me make the pencil more tiny here these two numbers they are connected number méjèèjì yẹn wà connected and kí ni component tó kọ́kọ́ gbaṣẹ́ lára wọn a ní component tí a pè ní pc206 àti pc207 that is 207 206 kí làwọn component yìí capacitor àwọn component yẹn dà wọn ò lébẹ̀lẹ̀ méjèèjì lélẹ́yìn bíbá yìí tìsàlẹ̀ máa jẹ́ pc two o oh six tòkè máa jẹ́ this particular one máa jẹ́ pc two o oh seven tá a bá ń sọ ọ̀rọ̀ nípa connection oríṣiríṣi connection ni wọ́n máa ń fi component ṣe <clears throat> tí n bá ní <clears throat> tí n bá ní part supply mi báyìí ibẹ̀ kí ni council nǹkan tí mo ṣe okay six minutes tí n bá ní part supply mi báyìí uh, part a mo ní supply mi báyìí then reduce then then increase size pen part a positive and the second one yẹ kí n ṣe báyìí positive second part lele negative first part lele and um, negative second part lele ní part a yìí gbà pé capacitor ọdún náà wọn kì í ó rí ẹ̀kọ́ tó connect capacitor mo fẹ́ connect èmi kò fẹ́ fi ṣe case study ni ká gbà pé wọ́n connect capacitor báyìí ibi side bootstrap ló máa ń wà báyìí but component ló máa tẹ̀lé kò ń ṣe but well for the sake of class ẹyẹ ń lo component mi this is resistor a ti ṣe introduction to resistor n kò fẹ́ sọ ọ̀nà tó máa ń gbà connect àwọn component ni ẹ mọ̀ pé negative wa leléyìí o tẹ́ bá gbàgbé and positive wà lélẹ̀ the same tra tra track ni àwọn méjì yìí o and another part style of fi connect wọ́n máa connect ẹsẹ̀ kan mọ́ ground ẹsẹ̀ kan mọ́ supply so ọ̀nà míì tó máa ń connect àwọn component yẹn nìyẹn so this is for A and this is for B type A type and B type Ni ibi báyìí wọ́n connect resistor yìí across um, supply ni and ní ibi báyìí wọ́n connect uh, respective to ground ni so ó dàbí ìgbà tí jẹun lo kámẹ́rà mi bí báyìí basically government tra ṣàlàyé bẹ́ẹ̀ ni pé ọ̀tọ̀ ni kí kí component fi ẹsẹ̀ kan mọ́ ground kó dẹ̀ fẹsẹ̀ kan mọ́ supply tí bá ti treat capacitance a máa sọ iṣẹ́ tó ń ṣe tó fi connect ẹ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni kí component kó wà ní line supply nìkan bóyá bíi positive ẹ̀ kó wà lórí positive line yẹn nìkan na pé positive line ló ń lọ yìí negative negative uh, negative line náà ń bọ̀ nsàlẹ̀ so ọ̀tọ̀ ni ká fi component sí orí line yìí nìkan ọ̀tọ̀ ni ká fi component ká fi so méjèèjì pọ̀ báyìí so méjì yẹn yàtọ̀ síra wọn concept méjì yìí yàtọ̀ so tó bá connect component yìí báyìí àti tó bá connect yẹn báyìí iṣẹ́ wo ló ń ṣe a máa sọ tá a bá ti treat each component fún oríṣiríṣi wọn so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn ṣé àárín yẹn yé. ó yé mi ọ̀gá. ok so ní ìsinyìí ok àwọn six náà ṣe ní ok so ní ìsinyìí tí ẹ bá wo component capacitor yìí báwo ló ṣe connect ẹ ó fẹsẹ̀ kan sí ground ó fẹsẹ̀ kan sí supply so kí nìyẹn sọ fún wa á jẹ́ pé ká tó lè understand ibi báyìí a máa treat capacitor as a topic fully ní ìsìn so that tẹ́ bá rí capacitor anywhere lórí motherboard ẹ máa understand reason tó fi connect ẹ báyìí so lẹ́yìn capacitor yẹn ló kọ pl24 tẹ́ bá wo ibàyìí náà pl24 lélẹ̀ so for the sake of that i need that understand the capacitor so màá treat capacitor as a topic ní ìsìn yìí kí n tó treat capacitor as a topic nǹkan kan sọ sí mi lẹ́mìí uh, ó kù two minutes ó yẹ kí n basic one ni mo ti ṣàlàyé fún yín yẹn ìyẹn fún àwọn laptop tẹ bá jẹ́ pé tẹ bá wo connect ẹ tẹ bá wo ilé ìsìnyí for instance bá ń zoom out bí ìbàyí ìsìnyí tí bá zoom out bí ìbàyí ẹ máa notice pé méjì yìí wà pọ̀ méjì wà papọ̀ and again méjì náà wà papọ̀ so ẹsẹ̀ kan tó fi sí ground tẹ́ bá wò ẹsẹ̀ kan yẹn òun leléyìí ẹsẹ̀ kan tó fi sí supply ẹsẹ̀ kan yẹn òun lélẹ̀ so component tẹ́ bá wo ẹsẹ̀ kọ̀ọ̀kan wọn láti bíbà yìí òun ló fi di ground mu so wáyà yẹn lélẹ̀ tẹ́ bá wo wáyà yẹn dáadáa bíbà wáyà yẹn náà sì lélẹ̀ báyìí so ẹsẹ̀ kejì tó fi sí supply tí wọ́n lélẹ̀ tẹ́ bá wo wáyà yẹn láti bíbà òun rèé òun ló wáyà ṣé ti rí bẹ́ẹ̀ yẹn so bí àárín yẹn ṣe jẹ́ ọmọ nìyẹn. okay nǹkan tí mo fẹ́ ṣe ń bá mo fẹ́ sáré tú analyze mi a ti sọ basic one tó jẹ́ positive and negative òun la ti sọ ní ìsinyìí yẹn so màá tún treat nǹkan mi tá a bá ń sọ̀rọ̀ nípa oh, okay máa yẹ kí ní sign you out everybody máa re login so that kò ní pa anything tí n bá ṣe rẹ uh, so everybody máa re login ní ìsìn padà. máa dúró bí èèyàn bíi méjì sí kó fi wọlé entry ti dẹ dẹ dẹ. kẹ́bọ̀dì off mic wọn bọ́ ṣe ń wọlé kẹ́bọ̀dì off mic wọn bọ́ ṣe ń wọlé kẹ́bọ̀dì off mic wọn bọ́ ṣe ń wọlé so mo lè continue from here mo fẹ́ dórí èèyàn tẹ́lẹ̀ ni but àní much time ẹni tó bá meet up fine so a ti treat basic concept tó jẹ́ pé wáyà méjì ló jẹ́ positive and negative tí a bá wá ń sọ̀rọ̀ nípa Dell àti HP ìyẹn kọ́ treat Dell HP àti Lenovo tá a bá ń sọ̀rọ̀ nípa Dell HP àti Lenovo àwọn ní àwọn signals kan tí wọ́n fi ń communicate irú charger ti ẹ fẹ́ lò fún wọn òun ló fi jẹ́ pé Dell HP Lenovo àwọn mẹ́ẹ̀ta yẹn wọ́n máa ń select charger so wọ́n ní wọ́n ní signal nínú tó ń communicate irú charger tí ẹ fẹ́ lò fún wọn téèyàn bá mú original HP charger tẹ́ bá gé ẹ máa ń pé wáyà mẹ́ta ló wà nù ẹ̀ Dell náà original tẹ́ bá gé ẹ máa ń pé wáyà mẹ́ta ló wà nù ẹ̀ Lenovo náà tẹ́ bá gé ẹ máa ń pé wáyà mẹ́ta ló wà nù ẹ̀ èyí tí ẹ bá bá wáyà méjì nínú ẹ̀ excuse me èyí tí ẹ bá bá wáyà méjì nínú ẹ̀ ibi ẹnu um, connector yẹn wọ́n ti build the third identification signal yẹn sínú connector yẹn tó yẹ pé one way or the other ó máa ó máa communicate èrò charger tẹ́ ń lò láàrin òun àti system ìyẹn HP Dell Lenovo tó bá ní wáyà méjì basically àwọn míì àwọn Lenovo mi wà tó yẹ pé just positive and negative lọ ní bọ̀tẹ́ bá ti ń rí tó ní wáyà mẹ́ta tàbí tó ń lo adapter identification signal tó bá ní wáyà mẹ́ta ìkẹta ní identification tí ó bá ní wáyà mẹ́ta tó jẹ́ ń lo adapter identification signal á jẹ́ pé níbi connector yẹn wọ́n ti build nǹkan tó máa fi convert tó máa extract látara nineteen volt láti fi communicate with charger tó ń lò so ní ìsinyìí a máa padà a máa treat case ẹyọ kan kí n bẹ̀rẹ̀ pẹ̀lú jẹ́mú dẹ̀ bíbá dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀. Hmm ẹ pé the other one bitter stop sí a nípa capacitor a máa wo component kọ́kọ́ wọ̀ ní ibi ìbàyí náà gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé mo ní láti waste much time lórí eléyìí tó mo ti ṣàlàyé in previous one a ti rí part number tiẹ̀ báyìí so a ti mọ ìtumọ̀ number yìí gbogbo explanation revision year company uh, number àti kí tó wà ń bẹ version tó jẹ́ gbogbo ẹ̀ ló ti yé wa so in order not to waste time kí n bọ́ sórí next part tí a fẹ́ analyze nínú eléyìí tẹ́lẹ̀ wọn pé basically the other one ta ṣe just positive and negative ni wáyà tó ní ibi báyìí tí n bá zoom out first tẹ́ bá wo image yìí dáadáa ẹ máa notice pé àwọn wáyà kan wà papọ̀ àwọn kan ò wà papọ̀ nínú image yìí firstly wáyà méjì yìí wà papọ̀ wáyà méjì yìí wà papọ̀ and èwo ni wà papọ̀ eléyìí ó dá dúró lọ́tọ̀ so eléyìí ni adapter id fún dell nínú dell a máa ń pè ní psid power sense identification so kí n chi schematic ẹ ká má wulẹ̀ waste time lórí yẹn à ń bọ̀ ń bẹ̀. Um, okay kí n fi lè báyìí ó ti tóbi tó báyìí so schematic ẹ̀ ni mo ti open yìí and gẹ́gẹ́ bá a ṣe ṣe ta lákọ̀ọ́kọ́ the same way náà la máa fi ṣe òun náà firstly kí ni location náà lórí board a ti ṣàlàyé nípa location fún wa kí ni location náà lórí board location ni pjpdc òun lélẹ̀ mi báyìí tí n bá type ẹ̀ sí yìí báyìí ẹ̀ pé aláàkọ́lọ́ ti lo pjp ah, one ara pattern tí compa máa ń lò nìyẹn p j p d c ẹ d c ya kò sí wọn bẹ tí n bá enter ok fún òun tiẹ̀ tiẹ̀ lélẹ́yìí p j p d c tiẹ̀ lélẹ́yìí. ok a tún mú àwọn báyìí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́ bá wo pin number one ń bí báyìí this is pin number one pin number two pin number two three four and five tí a bá wá sí ibi báyìí tiẹ̀ pin number one òun lélẹ́yìí actually symbol tẹ́ máa fi mọ̀ pé pin number one ni kò fi taratara wọn bí báyìí wọ́n rí ọ̀rẹ́ ọ̀dà bóyá tẹ bóyá sáìdì yìí ó ṣeéṣe kó wà ní ẹ̀yìn ní méjì yẹn ni òṣù ẹ̀ bọ̀ another thing tẹ́tú lè fi mọ̀ nínú schematic wọ́n ti ní one ló dá dúró one tó dá dúró ni which means eléyìí tó dá dúró òun ni one it's another thing tẹ́tú máa fi mọ̀ bí báyìí nìyẹn so lẹ́yìn one yìí kí ni signal one yìí tẹ́ bá wo line yìí yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn thirty three tẹ́lẹ̀ kó lè yé wa pé the same thing náà ni firstly a ní another pin níbí báyìí tó jẹ́ pin number pin number two and pin number three kí ni mo sọ fún wa nípa symbol yìí ó means pé méjèèjì yìí the same pin ni wọ́n so níbí báyìí náà tẹ́ bá wo pin number two and pin number three láìní yìí wọ́n wà papọ̀ kí nìyẹn sọ fún mi ó sọ fún mi pé àwọn méjèèjì pin kan náà ni wọ́n tẹ́ bá dẹ̀ wo ibi tó lọ ń bì báyìí kí ló lọ yìí ó lọ sí ground kí ni mo sọ fún wa ń pa symbol yìí mo ní anytime tẹ́ bá rí symbol yìí ó ń tọ́ àti sọ fún mi pé ground ni so the next one tó tún kàn á ní pin number five and pin number six tẹ́ bá wo line àwọn méjèèjì náà line wọn ni. this one lo black from supply five and six supply which is ah, tẹ́ bá wo line àwọn náà ní ibi báyìí wọ́n wà connected túmọ̀ símbọ̀ yìí nìyẹn gẹ́gẹ́ bí mo yẹ ti sọ eléyìí sọ fún mi pé wọ́n wà connected so a ti gbà pé lè lọ sí gan níbo leléyìí lọ eléyìí sọ fún wa pé adapter in that is adapter ti wọ inú motherboard eléyìí sọ fún mi pé adapter mi nfààní yẹn lẹ the point is adapter in eléyìí sọ mẹ́ta yóò sọ fún mi adapter in yóò sọ fún mi pé ó ti wọlé sí ibi báyìí yìí báyìí la ń try àti sọ fún mi pé dc charging port mi lélẹ̀ um, iná dc òun lélẹ̀ direct current òun ni ilé náà ń try àti sọ fún mi so níbí báyìí náà component wo ló kọ́kọ́ wọ̀ nínú dell náà ó kọ́kọ́ wọ capacitor and kí dẹ̀ ni capacitor tó lóun bí báyìí wọ́n lo pc nine oh two ẹ wo bí báyìí náà another capacitor tó tún wọ̀ lélẹ̀ yìí kí ni capacitor yẹn pc two oh nine pc two oh nine tí mò ń sọ ni and again eléyìí náà pc nine oh one tiẹ̀ lélẹ̀ tẹ́ bá wo bíbá yìí náà capacitor méjèèjì yẹn rèé so the first one will be my pc nine oh one pc ó yẹ kí n change size pen mi bọ̀ ẹ máa lò rẹ̀ and another one lélẹ́yìí pc uh, nine oh two nine oh two so two and three yìí wọ́n wà connected pẹ̀lú ground that is àwọn ni gnd mi ground which other one eléyìí ló wá tó wá gbé wa wá sí ibà yìí òun um, supply adapter identification òun ló gbé wa wá yìí kí ni wọ́n máa ń pe eléyìí bíbà yìí p yìí contra ti sọ fún mi pé power s tó wà láàrin ẹ̀ yìí uh, pẹ́ẹ́nì mi tìkì jù mi lè àti change it ó ń ṣàṣọ fún mi pé sense and id tó wà ń bẹ̀ yìí ó ń ṣàti sọ fún mi pé identification ń ṣe pẹ́ẹ́nì ẹ̀. tẹ bá wo tẹ mú charger um, dell tí ẹ fẹ́ check voltage inú ẹ̀ tẹ bá mú charger dell tẹ fẹ́ check voltage inú ẹ̀ ẹ máa notice pé mi uh, ò ah, ah, ní charger dell kankan bí báyìí ok ní dell charger mi ò ṣe ah, ok ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ amúlẹ̀ ṣe kámẹ́rà ah ó máa affect nǹkan tí mo ti sketch tẹ́ bá wo charger yìí tẹ́ bá wo pin ẹ̀ dáadáa mímọ̀ bí wọ́n máa magnify ilé wọ́n ah, máa lò lọ bẹ́ẹ̀ ni tẹ́ bá wo máa ní pin kan ní àárín pin tó ní láàárín yẹn òun ló ń pè ní PSID tẹ́ bá rí positive and negative ẹ̀ òun ni positive ẹ̀ òun ni irin tó wà ní ẹ̀gbẹ́ ní inú ẹ̀ káfí píkà iná wà ní charger yìí mi fẹ́ píkà bọ́jú ní inú báyìí ní ìṣọ́ọ̀bù yẹn lè rí pẹ̀lú bí kẹ́ máa understand nǹkan tí mò ń sọ ní inú ẹ̀ báyìí irin tó wà nínú ẹ̀ ń sọ fún mi pé positive ni irin tó wà níta yìí ń sọ fún mi pé negative that tiny one tó kéré tẹ máa ń wò nínú ẹ̀ yẹn ìyẹn ò sọ ọkọ fún mi ju pé adapter identification ẹ̀ nìyẹn signal tó fi ń confirm irú charger àti system àti charger fi ń interact láàrin ara wọn pé irú charger báyìí ni ẹni tó ni mi ń lò ṣé mo support ẹ̀ mo fi lò support ẹ̀ so yeah nínú. Yeah, yep, okay so nínú del tá a bá ń sọ̀rọ̀ del del ló máa ń lò nínú del ó máa láti adapter um, sókè kábà pé board lélẹ̀ ó máa jáde láti inú board lọ bá adapter ni that is tẹ́ bá ki charger bo system charger yẹn á máa retí wípé information wa láti wá sense o máa lọ ó máa lọ ó níbi tí information yẹn máa ni charger o máa lọ disturb bẹ̀ lati lọ gba details charger yẹn kó lè feed ẹ̀ padà fún motherboard pe irú charger báyìí là ń lò báyìí ló máa bi sọ̀rọ̀ bí i kí ni watt and cool tá a bá ń charger but the point is òun ló fi ń sense irú charger tí um, user ń lò níbo dẹ̀ ni information yìí ti ń wá láti inú board àti inú io ló ti ń wá directly sí io ló ti ń wá so the next thing ni bíbá yìí tí information yẹn bá dé ọ̀dọ̀ charger tó bá ti tap ẹ̀ tán kó máa feed ẹ̀ padà sí io so therefore láti orí motherboard kí ni ó jẹ́ yẹn output signal ni látòrí motherboard tó wọlé sínú charger as input signal àárín ayé. Oye, oye, oye. Ok, ok. Ẹ pan to camera ìtorí àwọn nǹkan tí mò ń sketch. Mm. Mo ti mo ti magnify screen mi so mo ń manage gbogbo nǹkan tí mò ń lò gan ni. So kí ni value voltage yìí máa jẹ́? Ẹ lè confirm ẹ̀ ní IO. So if I wan troubleshoot, ó ṣe kókó kéèyàn confirm ní ibi báyìí bóyá ó ń wá rárá fún troubleshooting ibi ìbáyìí náà èèyàn máa confirm bóyá ó ń wá. kí dẹ̀ ni value ẹ̀ máa ń jẹ́ lórí multimeter less than three volts or three volt ló máa gbé jáde. ṣóyè in Dell laptops kí ni implication ẹ̀ máa ń sábà jẹ́ tó bá miss basically implication ẹ̀ kò ní jẹ́ kí charger charge ni ninety eight percent ẹ̀ àbí hundred percent ẹ̀ charger ò ní charge ó bóyá bíi less than bóyá bíi zero percent àbí jẹ́ sanko one percent ni pé bọ́ọ̀dù ò ní tàn but normal normal hundred percent bọ́ọ̀dù ò ní charge tí ó bá ti yí adapter identification signal yìí òun ló bí òun ló bí tí ẹ bá lo HP charger fún dell charger kò ní charge láíláí torí kí ni ó ti sense information charger yẹn pé charger tí mo fẹ́ lò kọ́ ni òun ló bí tẹ bá kàn ṣe positive and negative pé àmọ́ mú wáyà ẹnu connector méjì mo kàn join ẹ̀ yóò ṣàti wọ̀ díẹ̀ tìbí nineteen náà ni tẹ bá kì í sí kò ní charge láíláí torí kí ló ṣẹlẹ̀ kò rí identification signal yẹn ni <laughs> that is PSI the power sense identification signal yẹn kò rí so àárín ẹyẹ ó ń okay so ní ìsinyìí hp náà wọ́n ní the same methodology díẹ̀ bó kọ́ yàtọ̀ díẹ̀ nínú hp ni kí ló dẹ̀ fi yàtọ̀ nínú hp kò ju wípé tẹ́ bá wo hp ń tiẹ̀ ah wọn lè fi space okay yẹn wọ́n space mi um, hp ní tiwọn pin ọyọkan tó dá dúró yìí tó jẹ́ identification signal àwọn máa ń pè é ní adapter and change colour yìí blue to blue dé yẹn ah, lo green yẹn lo green àwọn máa ń pè adapter id that is adapter identification eléyìí tí a ti sọ fún mi wípé adapter eléyìí tí a sọ fún mi wípé identification identification mi ò ní agbára ọ̀nà Kaduna ló ń lọ <laughs> ọlọ́mọdé last date lọ náà ni so adapter identification ni a máa ń pè nínú HP nínú HP ń tiẹ̀ ká gbà wípé board lélẹ̀ nínú HP ká gbà wípé board lélẹ̀. and charger lélẹ́yìí. ah charger yẹn fẹ́ worst yẹn fún ní more space. lábùlù mo náwó látàárọ̀ ọwọ́ gan ti ro mí. yé eh, kí ni kí ni kan náà kí ló fẹ́ fáǹfààní àwọn tí ó bá kéré lọ́dọ̀ wọn wọ́n fi fún wọn sí portrait wọn lè fi sí landscape so a lè fẹ̀ ní ogun ok okay apart from okay apart from landscape náà ẹ lè fọwọ́ magnify ẹ̀bẹ̀ tó bá zoom image like bí ìgbà tí ẹ image, wo image wá zoom image out so ẹ lè fọwọ́ magnify ẹ̀ náà. o observation yẹn so nínú hp à nínú hp In signal tan à ń sọ yìí a adapter identification ni wọ́n ń pè nínú hp signal yẹn máa wá láti inú charger ó máa lọ fíìdì board ni so fún HP ó máa jẹ́ output fún charger èyí tó fi jẹ́ input fún Dell ń bíbá yìí nínú board kẹ̀dẹ̀rẹ̀ ó máa jẹ́ input fún board torí board ló fẹ́ gbà wọlé tá a bá ń sọ̀rọ̀ output and input àmọ́ náà so board ló fẹ́ gbà wọlé àárín yẹn yé kílẹ̀ ní voltage ẹ̀ máa ń jẹ́ less than bóyá bíi around two point six volts two point five less than three volts ṣá less than three volts ní voltage yìí máa jẹ́ so kí ni implication ti signal ìbá miss mostly ti signal ìbá miss nínú Dell and nínú HP HP yẹn kò ń ṣe gbogbo HP náà in fact bí i thirty percent HP kò ní tàn tí signal ìbá miss nínú HP ló fi jẹ́ pé ta bá ń yẹ power issue wò a máa ń yẹ adapter identification yẹn náà wò so first major issue to man to man to man generate one power issue fẹ́ kí space díẹ̀ wà I'm trying to kọ́kọ́ kéré power be bíi thirty percent thirty percent hp ṣáà àwọn latest one tó ń ṣe ń sin yẹn bóyá seventy percent wọn ò ní tàn tá adapter ID ò wá and kí ni another issue tó máa ń bí yẹn sọ pé not charging ìyẹn kéré gan not charging issue tí kò bá dictate ti charger yẹn. kéèsì eléyìí bóyá bíi five percent or ten percent charging issue máa wá látara pé kò detect èrò charger yẹn ń ṣe five percent gan kò ń so wọ́pọ̀ kó disturb charging but èèyàn máa confam tí èèyàn bá ń troubleshoot board another case tó tún máa ń jẹ́ ah, níbo máa number jẹ́ fi number three mi sí bíbá yìí ah, ẹ ká sọ pé àwọn tó kù bóyá bíi sixty five percent tó kù wọ́n máa tàn wọ́n máa tàn káfílẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa tàn sixty five percent tó kù wọ́n máa tàn bóyá adapter id rí o àbí kò rí o ó máa tàn so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ lórí uh, adapter id àti psid so last signal yẹn nǹkan tá à ń sọ nìyẹn nínú lenovo náà the same methodology náà ni pẹ̀lú hp so adapter id làwọn náà máa ń pè nínú lenovo náà so mo kàn lè for reference purpose mo kàn lè try láti wóò mo dá gbogbo ẹ̀rọ kò sí fọ a máa tó ok good good nínú Lenovo Lenovo the same thing ni àwọn méjèèjì òun àti HP wọ́n súnmọ́ ara wọn tán ní bí adapter ID wọ́n ṣe ń ṣiṣẹ́ in fact the same orúkọ so méjèèjì bákan náà ni and here láì ṣe Dell laptop ẹ ti under láì ṣe HP laptop mọ ẹ ti understand section yẹn and here mo ti merge one or two things in bíbá yìí ẹ jẹ́ n lo colour mi entirely these two pin to indicate ground òun lélẹ̀ these two pin to lọ sókè báyìí tó indicate supply òun lélẹ̀ and these two capacitors méjèèjì yìí Um, àwọn rèé ń bíbáyìí. so therefore nínú bọ́ọ̀dì iná capacitọ́ọ̀lù kọ́kọ́ kàn kó tó kàn coil mo ti ṣàlàyé pé tó bá connect component ẹsẹ̀ kan mú supply tẹ́sẹ̀ kan mú ground tẹ bá fọ́ọ̀lù line yìí ground lòun náà máa mú tá bá fọ́ọ̀lù line yìí wàá máa fi line yìí lẹ̀ for now a máa face supply torí ọ̀nà kan tí bọ́ọ̀dì gbà lọ rèé tí signal ti ń bọ̀ ni ọ̀nà kan tí signal náà dẹ̀ tún gbà lọ lélẹ̀ so bí bọ́ọ̀dì ṣe rí ní step by step téèyàn máa máa farabalẹ̀ trace wọn òun nìyẹn so kí n sáré take screenshot eléyìí ká wá take capacitor as a topic. Hmm. so the next topic kí n mú capacitor ọ̀gbìn tó mú capacitor ẹ kí n sáré wo one or two things okay ìṣẹ̀lẹ̀ àwọn kan park ẹ̀ bóyá ń lo id ní bọ́ọ̀dì ẹ máa pọ̀ títí ẹ̀dá okay yeah. bá wo inú eléyìí náà ẹ máa ń gbé pin kan dá dúró níbí báyìí bọ̀ kò lé a lè ṣí schematic ẹ̀ kí dẹ̀ ni location eléyìí gẹ́gẹ́ bí mo ṣe ti sọ fún yín location ẹ̀ lélẹ́yìí ẹ̀yin bọ́tọ̀ lórúkọ tó pè mí báyìí dc in one that is ọ̀nà kínní tí dc in gbà wọlé so dáhùn àwọn battery connector ó ṣeéṣe kẹ́ bá dc in two ọ̀nà kejì tí náà dc gbà wọlé tàbí iná dc iná battery àti iná adapter náà dc náà ní méjèèjì so tí n bá fẹ́ wá location náà dc in one. one thing tí mo gbàgbé láti sọ fún yín ní dc in led tí mo rí ló yẹ rántí one thing tí mo gbàgbé láti sọ fún yín nínú first um, image tí mo screenshot ó ti ẹ̀ dábẹ́ Because tó máa ṣe ẹ̀yìn pé kọ́ ọ̀rá open image yẹn padà ni màá sì slip àwọn eléyìí tí adapter tí iná led hp tó máa ń glow tó máa ń glow yẹn that white led tó máa ń glow nínú um, sorry nínú hp that white led tó bá glow ó ti sọ ó ń tà ti sọ fún mi wípé uh, iná. know um, eh, adapter identification ó ti communicate like system ti detect irú charger tí mo lò ìgbà míì gan pé ó detect irú charger tí mo lò kò mí pé nineteen volt ti perfect but ó ń try ti sọ fún mi wípé ó ti detect irú charger tí mo lò so bóyá nineteen volt ti jáde àbí kò jáde o ìyẹn tún dá dúró lọ́tọ̀ àsọ̀rí nineteen volt máa jáde standby jàre kò mí pé three volt and five volt ti jáde so báyìí yẹn ṣe jẹ́ nìyẹn tí iná tó máa ń tàn lẹ́nu hp yẹn tó bá ti tàn ó ń tà láti sọ fún mi wípé ó ti detect charger mi ìgbà míì wà tó jẹ́ wípé most of case àwọn agbó àgbà mi tí eh, three volt bá jáde five volt máa jáde but tẹ́ bá lọ wo tẹ́ bá lọ wo ẹnu adapter yẹn kò ní tan iná yẹn eh, theoretically kò detect charger nìyẹn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá ti pẹ́nu practical dáadáa kò ní tan náà yẹn of which body dem are tàn that is irú body yẹn kò need kò lo kò prioritize adaptive identification ẹni tó bá ti wà familiar dáadáa pẹ̀lú pa à ń ṣiṣẹ́ lórí bọ́ọ̀dù máa understand the ìbàyẹn tí mo sọ so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn iná led yẹn ó ń communicate fún mi pé ṣé system gan tiẹ̀ ti dictate charger mi rárá àbí kò ti dictate charger mi so kí n padà sí nǹkan tí mo ń ṣàlàyé lọ tẹ́lẹ̀. tí mo ti chat ok lè mọ̀ wá. tí ẹ bá wo eléyìí náà first pin one and two wọ́n wà connected pin three and six ground ni wọ́n pin four and five ẹ jẹ́ ká wo iṣẹ́ ok pin four and five wà papọ̀ pin four lọ́tọ̀ pin four lọ́tọ̀ òun ni mo zoom in out there ẹ wo ad plus ní bíbá yìí ọ̀tọ̀ ni bó ṣe ṣe signal yìí bíbá but the same thing pẹ̀lú cut and treat náà ni adapter id náà ni signal yìí and the same line wire ayọkan eléyìí tó ní resistor yìí. but my explain it better nígbà yẹn this particular one dem go me. adapter id wa lélẹ́yìí supply wà lélẹ̀ mo ò bá mo le zoom ẹ̀ e, òun ló lọ báyìí and um, ground wà lélẹ̀ ground wà lélẹ̀ eléyìí ó fi ń signal tó fi limit um, um, ah tí n bá fẹ́ explain by that he wọ schematic better n bíbá but mi fẹ́ trace schematic inú fídíò eléyìí kí n tẹ̀ yá. Yeah. na visit na yẹn lẹ for now but kò wà important fún repair bíi testing point ti um, sorry ayo adapter limit probably ti adapter yẹn tó bá ti inákiná tàbí tó bá ń fẹ́ máa gbéná kọjá nǹkan tó sẹ́ẹ̀tì fún communication to ibi tó máa gbé communication yẹn wá ọ̀dọ̀ ayò ló ti máa sọ fún pé charger tó ń lò fún ẹ o iṣẹ́kíṣẹ́ ló ń ṣe tàbágbá rẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ mostly mix up yìí máa ń wá níbi tá a ń wo àwọn charger tó máa kọ kíní sí ẹ̀yìn system pé ẹ̀tàn kámẹ́rà ń bì báyìí tẹ́ bá wo ẹ̀yìn system generally gbọ́ bóyá mo ní system kan tí mo lè lò ó níbàá mo ní system kan lórí table tó máa kọ eighteen point five nineteen point five mix up yẹn so láàrin yẹn ó ń fi eléyìí tẹ́ bá notice pé tẹ́ bá lo méjèèjì wọn bá ara wọn ṣiṣẹ́ worst ni tó máa ṣẹlẹ̀ practically Um, mouse yẹn kọ́ lè máa misbehave but charger tó fi ń re um, sig, pin àti signal um, pin tó fi ń regulate um, mistake yẹn pé bóyá wọ́n kọ eighteen point five one rí nineteen point five blah blah blah this particular pin òun ni ìyẹn adapter limit yìí eléyìí adapter id yìí tá bá padà trace ẹ̀ the other one tó ń bọ̀ yẹn òun ló máa jẹ́ ṣẹ́yí pin ninety eight and pin ninety pin ninety seven and pin ninety eight nǹkan tó ń try communicate the first one is adapter id even this one ó rí ẹ̀ kó tó máa lo eléyìí nínú motherboard mostly àwọn èèyàn kì í fa attention sí ó rí ẹ̀ kó tó lò ètò ṣe kókó jù adapter identification òun ló ṣiṣẹ́ òun ló wà important jù so kí n padà síbi tá a ti ń bọ̀ dcin one dcin one. ok ibẹ̀ lélẹ́yìí so nǹkan mo fẹ́ ká rí nínú ẹ̀ òun la ti rí yẹn ìyàtọ̀ kékeré tó kọ̀ wá nínú ilé òun nìyẹn so nínú àwọn pin yìí mo ti mọ àwọn pin tó wá important fún mi tí n bá fẹ́ ṣe repair pé ok o èyí tí mo need positive and negative ni first basic one tí mo need nínú ẹ̀ so tí n bá ń da adapter identification bá fẹ́ tap ẹ̀ bí a fẹ́ work charger fún so mo ti mọ̀ fún adapter èyí tí màá mú pin number um, pin number four òun ni next pin tí mo need that is pin number one and two supply tí mo need pin number four pin number three and six ni ground mi pin number four ó máa jẹ́ adapter identification signal mi so essence pé èèyàn understand word for word àbí line for line Kini ni báwo ni bọ́ọ̀dì change ń so basically a máa follow part supply la máa follow fún tutorial torí iná chájà tó ń bọ̀ ta fattension sí nineteen volt ni so òun ni supply yìí nineteen volt yẹn ló ń tọ láìní yìí lọ so ní ibi báyìí tẹ bá wo methodology tó ló ń bíbá yín tiẹ̀ ó gba capacitor kan àti um, diode kan kọjá and the same way tó fi, con tó fi connect diode yìí kí ló ń ṣe bíbá protection ni wọ́n ń ṣe torí kí ló dé mo fi ní protection ni ó fẹsẹ̀ kan sí ground ó fẹsẹ̀ kan sí supply tó bá fẹ́ ní issue máa treat wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan kí n má máa summarize gbogbo ẹ̀ so the major component tó wà ń bí báyìí MOSFET ni nínú bọ́ọ̀dì wọ́n fi U represent ẹ̀ kò really right pé U ni MOSFET Q ló represent MOSFET tàbí PQ bẹ́ẹ̀ tó bá dá component mọ̀ tó bá ti rí wọn bá lo J á ti mọ̀ torí bó ṣe ìyá èèyàn ti mọ̀ pé MOSFET ni ó ní source ó ní gate ó ní drain ká tó dé MOSFET yìí ọ̀nà á jìn díẹ̀ torí ká tó dé bí a máa treat um, ká tó dé nǹkan tó ń pè MOSFET a máa treat a máa treat diode a máa treat um, transistor a máa treat jfet a máa treat mosfet ok eh, mẹ́ta ẹ̀rọ máa kọ́ treat ká tó ẹ̀ṣẹ̀ wá kan mosfet a lè mú mosfet látòkè so therefore bọ́ọ̀dì eléyìí ká tó padà wá síbẹ̀ a máa ti wọ kíláàsì gan ká tó wá padà wá sí bí ṣe dé ibi báyìí so kò jẹ́ báyìí yẹn ṣe jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo sọ wípé máa continue by pé máa treat class capacitor yé ti gbé gbági yà <laughs> madrid cross capacitor and next thing then zoom out for plain board tí mo bá ń sọ̀rọ̀ nípa capacitor electronic component ni and oríṣiríṣi capacitor dẹ̀ ló wà nínú motherboard a ní uh, ceramic capacitor a ní um, electrolytic capacitor a ní tantalum capacitor but the, to just simplify all this for you tá bá ń sọ̀rọ̀ capacitor lórí motherboard oríṣi capacitor méjì ló wà a máa sọ̀rọ̀ polarized capacitor àti non-polarized capacitor yẹn lo black pen number one a máa sọ̀rọ̀ electric eh, capacitor. mo sọ fún yín to simplify this for you guys capacitor ta ma treat akọ ma treat ẹ as polarized and non-polarized capacitor àwọn capacitor wo ni à ń pè ní polarized capacitor àwọn ni capacitor tí wọ́n ní positive and negative firstly okay well ẹ hàn dùn ẹ báyìí kí ni representation capacitor àti treat ẹ nínú introduction òun mo kọ́kọ́ ṣe introduction fún yín so that nínú introduction yẹn at least ẹ eh, ti wà familiar pẹ̀lú àwọn word kọ̀ọ̀kan tí máa lò ní ìsìn capacitor tuntun sí yín but the point now is a fẹ́ treat ẹ full as a topic fún repair so tá bá ń sọ representation capacitor wọ́n máa represent ẹ pẹ̀lú C or coffee PC represent ẹ lórí board mo ti treat yẹn mi nípa lọ́ọ́ máa the same thing pé mo tún fi hàn yín nínú motherboard so the next thing is kí ni symbol tí wọ́n fi ń represent capacitor basically capacitor bó ṣe máa rí ni ó máa ní line kan horizontal dàbà ní méjì vertical Fun polarized capacitor gẹ́gẹ́ bí mo ṣe sọ eléyìí ni non polarized non p àbí yẹn kọ́ sí eléyìí òun ni polarized capacitor kí ni ìyàtọ̀ polarized capacitor tẹ bá notice <clears throat> second line yẹn ó curve òun ló fi ń pe eléyìí ní um, polarized ó máa ní positive and negative eléyìí máa ń sábà wà ní output àwọn coil yẹn uh, polarize níbo ni positive part ẹ eléyìí máa jẹ part yìí máa jẹ negative part ẹ and positive part ẹ máa jẹ ibi báyìí which means tí n bá replace capacitor eléyìí lórí motherboard mo need àti wà careful bí mo ṣe máa place ẹ this particular one tí n place ẹ probably um, supply mi wà báyìí ground mi wà báyìí mo wá place ẹ̀ báyìí ibi tó wá jẹ́ positive ẹ̀ ó wá wà lórí ibi tó jẹ́ negative ẹ̀ ó wà positive line kilo ló máa ṣẹlẹ̀ bíbá ẹ̀ short ó máa jẹ́ kí mi short ó máa faná mi wálẹ̀ so èèyàn nígbà tí wà careful Ti èèyàn bá ń tí èèyàn bá ń replace ẹ̀ kí function capacitor number one ó ń ṣiṣẹ́ protection fẹ́ni tó bá wà familiar pẹ̀lú board dáadáa protection òun ló fi jẹ́ pé mostly àwọn capacitor yìí ló máa ń sábà short òun làwọn engineer máa sọ pé ó ń rí ìdìmọ́lẹ̀ àbí ó ń rí ìdìmọ́ra wọn àwọn ẹlòmíà ló ń rí ìdìmọ́ra wọn àwọn ẹlòmíà ló ń rí ìdìmọ́lẹ̀ so funny so ó ń wà ń bẹ̀ fún pé láti gba fault yẹn sára tí motherboard bá fẹ́ ní issue so òun máa gba fọ́ọ̀tì yẹn sára àsójà pé òkè o iṣẹ́ tó fi ń ṣe ń bẹ̀ ni pé tí problem bá fẹ́ wà níbí báyìí o ìwọ gbà sára but most of the time náà ó máa ń kọjá èmi ẹ̀ òun ló fi jẹ́ pé ta bá ń troubleshoot board fault wa máa ń sábà wá látòrí àwọn capacitor yẹn torí bó ṣe connect wọn wọn connect ẹ̀ ń sọ́ṣèwé tó fi tó ń um, tó ń protect board báwo mo ṣe máa mọ̀ pé wọ́n connect ẹ̀ tó ń protect board ni nínú ẹ̀ tí n bá wo uh, yellow black and red this is my negative part and this will be my positive part tó bá connect capacitor by, then do another color from component tó bá connect capacitor báyìí àwọn ni yellow yellow kékèké tẹ máa àti treat ẹni introduction ẹni tó bá lọ fídíò yẹn kó máa rí. Um, níbí báyìí torí pé wọ́n connect ẹsẹ̀ kan mọ́ ground gẹ́gẹ́ bí mo ṣe ń sọ pé ó fẹsẹ̀ kan sí ground ó fẹsẹ̀ kan sí supply bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan nǹkan tó ń track sọ fún wa ń báyìí ni pé ó ń protect line yìí ni. second thing kí ni iṣẹ́ capacitor tó tún wà ah, ó máa dùn mí tí kí ni bá clean. Ah, um, ó máa ń ṣiṣẹ́ filtration fún àwọn tó wá class àná ẹ máa notice nínú fídíò tí mo play fún yín nínú um, practical tí mo ṣe lọ́fíìsì láàárín ibi tí signal yẹn ti ń rọ́ọ̀fù yẹn ẹ̀hẹ́n fort tí a mú gangan nínú fídíò yẹn fort a mú gangan capacitor tó wà ń bẹ̀ kò kò kò filter ẹ̀ mọ́ bí ìgbà téèyàn bá jọ pàǹtí inú. No Um, nǹkan kúrò bó ṣe rí nìyẹn àwọn capacitor yẹn máa ṣiṣẹ́ pé kọ́ kọ́ fíúta bíi pàǹtí tó wà nínú voltage kọ́ fíúta ẹ̀ kúrò bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn so wọ́n máa ń ṣiṣẹ́ filtration wọn ló fi jẹ́ pé tẹ bá wo every coil every PWM section ẹ máa bá polarized capacitor ń bẹ àti non polarized kí ni wọ́n fi ń ṣe wọ́n fi ń filter voltage yẹn kó lè jẹ́ pure line lórí DC àwọn tó bá wá sí class àná máa understand nǹkan tí sọ ìdẹ́ta but with time tàbá tó ti ń wọnú board máa máa máa explain àárín yẹn so these are the two basic functions tí capacitor ń ṣe normally o gbà mọ̀ pé ẹni uh, advanced level àbí jẹ́ sọ pé basic level but for repair purpose ká dé mú bí mo ṣe sọ but normal normal um, capacitor component to yẹ pé ó máa ń ó máa ń store ó máa store charges ni so the next thing tí máa treat yín sí ni pé báwo la ṣe ń test yìí capacitor ẹ máa manage writing mi bẹ́ẹ̀ ni o mo kọ capacity àbí mo kọ ẹ. <laughs> báwo la ṣe ń test capacitor nígbà tá à ń treat uh, multimeter àti component kí ni màá log out o this is very very disgusting màá log out because màá ṣe ẹni pé màá screenshot tó bá log out gbogbo èyí tí mo ti kọ kalẹ̀ yìí ó máa lọ so nǹkan tó máa ṣe ẹni pé màá screenshot ẹ so màá dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú testing of capacitor ní next login tá a bá ṣe so kó tó log me out kí mi gan log ara mi out. <laughs>